الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أنا أقسم ولا وضع أشر إليك اسمع النبي صلى الله عليه وسلم وقد يسيني رنصوا إلى جدي تسير تسني وتسجو أميوة أبي الله تعالى من أمين kọ́lọ̀ kí ó bá ní ìjọsìn fún wa. pẹ̀lú ìyọ̀nda ọlọ́run a ó máa tẹ̀síwájú lénìí nínú tẹ̀síru wa tẹ̀síru Suratu Ali Imran nílé tí a bá bọ̀ wá. lánàá àyà tí a ti dúró òun náà ni àyà ẹlẹ́ẹ̀kọkànlé ní àádọ́ta àyà fifty níbi tí ọlọ́ọ̀tí ń sọrú èèyàn tá ànábì wa Ìsá tí ó jẹ́ nígbà tó bá dáyé bá jẹ́ pé yọ wá pé òun ó fún Máyàmù lọ́mọ ọmọ tó ń sì bùn ànábì àti ní òsì olùkọ́ni lẹ́kọ̀ọ́ ẹ̀sìn lè jẹ́. kọ́dà ọlọ́run tó fún ní àwọn àmì àwọn tá a mọ̀ sí mẹ́rẹ́kù oríṣiríṣi eléyìí tó ṣe wípé lásìkò tiwọn nígbà náà etí bí gbà fún yàn òun ni kéèyàn ní àwọn mẹ́rẹ́kù lọ́wọ́. ìtọ́wà torí ẹ̀ fún ànẹ́bí wa ìsá ní àwọn mẹ́rẹ́kù tó fún náà nìyẹn ìtàwọn máa torí ẹ̀ písà fún yẹn gbà náà òun àwọn mẹ́rẹ́kù yẹn lẹ́yìn tó sì dájú wípé àwọn mẹ́rẹ́kù tá à ń sẹ̀ yìí èèyàn lásán ò gbèsè bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó wájú ànẹ́bí ọlọ́run torí pé tabako ní mọ̀jísà mọ̀jísà ni nǹkan kan tó ṣe wípé àwọn èèyàn béèrè fún tí wọn wá sọ bọ́lá tó kó ṣe fún yàn níjà níbẹ̀ náà kọ́lá ó sì máa ṣe. ànábì ọlọ́run náà máa ṣe lé láti fi hàn àwọn tọ́lọ̀ ọ̀nà sí wípé àníṣẹ́ áàdà ànàbí mọ̀ ànábì èyí tọ́lọ̀ máa ṣe ẹni ọlọ́run àìpé ìhùn jí gbà kàrámọ̀sì ní tó ṣe pé èèyàn lèyàn béèrè fún kàrámà máa ń jẹ́ nǹkan tó ṣe pọ́lọ̀ ọ̀gá máa dín pààyàn lé. Ọlọ́run ẹ̀rì láàmà ìlọ lórí atẹ́gùn níbi o. Ẹlẹ́mà yìí pé ilé ìrètí kàrámà ìdánìyẹn. kàrámà nǹkan kan ní èrò ní kìí síbẹ̀ nípa nìyẹn ní ọkàn mọ́mọ́ béèrè fún bóyá ilẹ̀ ẹ̀rọ yíyá ojú ti ẹni ọlọ́run ọwọ́ abẹ́rẹ́ àbúkọ̀ ìrọ̀ ọlọ́run dákun mọ́dọ̀ kíkìrì àbí fọkàn abẹ́rẹ́ ọ̀nà ni ọlọ́run kí màbí èsì ṣe kẹ́ni o bí ẹ̀ ṣùgbọ́n kẹ́ni kan wọ́n rí sí àwa áà ah, á ah. ah, sì ní kẹ́ ẹ máa tọ́ ní ara bẹ́ẹ̀ náà eléwèé ṣe ṣe ṣe kàrámà yọkọ̀ jẹ́ sí pé kẹ́ni bẹ́ẹ̀ ló nínú ọkọ̀ jẹ́ ìjẹ́ nítorí ọ̀rọ̀ láti jẹ́ nìyẹn nínú ọkọ̀ jẹ́ kẹ́ni nínú torí ìdí eléyìí fún láti lè dìbì ìjẹ́ ànẹ́bí ẹ̀rọ ọ̀tọ́lọ́ nígbà náà àwọn òrí gẹ́gẹ́ bí wípé ìjà àwọn òrí gẹ́gẹ́ bí ká ànẹ́bí ọ̀tọ́lọ́ ànábì wa Isa alayhi salatu wa salam nígbà tó wá dáyé pẹ̀lú àwọn tí pẹ̀lú àwọn tó ṣe mérekù yìí fún àwọn tí ẹ̀ka ló bá wà nígbà náà. láìpẹ́ náà a tó rí nínú أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما أعز عيسى منهم الكفر قال من أنصاره إلى الله قال العواريون نحن أنصار الله آمنا بالله واشهد واشهد أنا مسلمون ربنا آمنا بما أنزلت واتبعنا الرسول وما الله والله خير الماكرين إذ قال الله يا عيسى إني متوفيك ورابعك إلي ومسيرك ومطهرك من الذين كفروا وجاعل الذين اتبعوك فوق الذين كفروا وجاعل الذين اتبعوك فوق الذين كفروا إلى يوم القيامة ثم إلي مرجعكم فأقم بينكم فأتوا بين قومي ما كنتم به تختلفون فأتوا بين قومي ما كنتم به تختلفون فأما الذين كفروا فيعذبهم عذابا شديدا فيعذبهم عذابا شديدا في الدنيا والآخرة وما لهم من ناصرين وأما الذين آمنوا وعملوا الصالحات فيوفيهم وأما الذين آمنوا وعملوا الصالحات فيوفيهم أجورهم والله لا يحب الظالمين ذلك نتلو عليك من الآيات والذكر الحكيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلما استعيذ منهم الكفر قال بأننا مسلمون ربنا آمنا بما أنزلت واتبعنا الرسول واتبعنا الرسول واكتبنا مع الشاهدين ومكروا مكر الله والله خير الماكرين إذ قال الله الذين كفروا وجعل الذين اتبعوا فوق الذين كفروا إلى يوم القيامة ثم إلي مرجعكم فأحكم بينكم فيما كنتم فيه تختلفون فأما الذين كفروا فأعذبهم عذابا شديدا فأعذبهم لهم عذابا شديدا في الدنيا والآخرة وما لهم من ناصرين وأما الذين آمنوا وعملوا الصالحات وعملوا الصالحات فيوفيهم أجورهم والله لا يحب الظالمين ذلك نتلوه عليك من الآيات وذكر والذكر الحكيم رعب ذلك لا أنصر إبوا nígbà tá ànábì wa Ìsá tó wà láàrin àwọn tọ́lọ̀ ọ̀nà sí nígbà náà ọlọ́ọ̀bà àlejò ọlọ́wọ́ ń sọ ń tà ànábì wa Ìsá tó mú bá pàdé látara wọn ọlọ́ni fàlámà àhàbà ìsà nínú olùkókó. fàlámà àhàbà ìsà nínú olùkókó. ọlọ́ni pàtà níbi wa ìsà nígbà tó tún fura mà lára àwọn tọ́lọ́hun jíṣẹ́ fún yìí ó fura mọ́ ìwà kúfúrù ìwà ìmọ̀ọ́rẹ́ sọ́nà. ọ̀rẹ́ mẹ́ta ìgbà tó máa pe nǹkan míì lọ́nà ọ ìgbà tó fura màá lára wa kẹ́límà àásà arínú àwọn àbá onímọ̀ tẹ̀síìr tí wọ́n jẹ́ pé wà á rí pé ní wọ́n yọ látara áásàtù tó ṣe wípé ibẹ̀ láti wá yọ àwọn àwọ̀ èyí tá a mọ̀ sí àwa àṣìlẹ̀ kọ́ńtà àyíká pé àwa àṣìlẹ̀ kọ́ńtà tẹ́yìn olóyìnbó máa ń pè ní sense organ àwọn tá a máa fi mọ àwọn nǹkan tí ń bẹ lára wa lábáwá tó ní àwa àṣìlẹ̀ àwọn nǹkan wọ̀nyí náà ni a ní ìtàǹpè ní àbùdámọ́ọ̀lù àlùbásọ̀ àgbámù bákan náà àlámùtù kí lọ́lá ìkarùn òun náà ni àgbáòtù nípa pè ní àgbámù òun náà ni ọ̀rọ̀ gbígbọ́ ìgbọ́rọ̀ ọlọ́run fún wa. látara gbígbọ́rọ̀ bàbá gbọ́ kankan a lè mà nígbà gbọ́ ìta àbí ọ̀dá ọlọ́run fún wa mà. lẹ́yìn kan wá sọ̀rọ̀ kan nísìnyí ìsọkúsọ wo lélẹ́yìn kan yìí láti nǹkan sọ mọ ọmọ kékeré nìkan nà. kí ló ṣe ń sọ̀tọ̀ kúsọ̀ ni kí ló àwọn tó sọ̀tọ̀ ní sọ etí wa ládùúgbò ìtàn nìyẹn. ọlọ́run tó fún wa ní àlùbásọ̀rù àlùbásọ̀rù náà látara rẹ̀ náà á mọ ọmọ bá rí lè sọ pé a lè yóò da ó wọ ọsọ ń ojú wa láti rí pé àṣìṣe lè yíwọ yóò da. ní wọn gbóúnjẹ ní ìkàlẹ̀ èyí lórí oúnjẹ ilé ìdí lórí tó bu lórí yẹn ojú wa láti rí

ṣùgbọ́n tàbá wá súnmọ́ tàbá fọwọ́ kàn wò àmọ́ àọ́ta wọ́n òdòdó ti lọ́wọ́ ni fún ẹjọ́ ọ̀dọ̀ fọwọ́ kàn ní wọ́n òdòdó kọ́ta lọ́wọ́. àwọn tẹ bá wọ kàn ní ìkọ́ta ọmọ àwọn kọ́ta ni pàtó bá fọwọ́ kàn lọ́kàn jáde tẹ́ mọ́ ní lọ́kàn á tẹ́ bá sì wúwo lọ́kàn tẹ́ mọ́ ó pèsè ní ìdá àbẹ́ ìdìbò ṣe ní. àfọwọ́ kàn báyìí bá tún kánà ẹ̀rọ. ó ṣe é ṣe bẹ́ẹ̀ kí wọ́n máa èèpẹ̀ kápẹ̀ kójọ kódà pépà wọ́n lè mọ pépà wọ́n lè kó pépà kán dúró yẹn kán sì kún lọ́dà kán sì gbé kalẹ̀ kódà bíi góòlù lọ́kàkán wọ́n gbé kalẹ̀ àbí kí wọ́n ṣe pákó kí wọ́n ṣe bá ìtẹ́mọ̀ rẹ̀ pé góòlù ní sábàkù kí wọ́n tẹ̀ ẹ̀sẹ̀ dáadáa sọ́dọ̀ àwọn ọlọ́kọ̀ á ah, ẹ̀fẹ́ wo góòlù ní ti báyìí ó ti dáa ṣùgbọ́n pàtẹ́ bá wà lọ́kọ̀ ọ̀tún ah, á pákó tiẹ̀ ni ìjọba àkẹ́lá bí mà ọwọ́ bá bí sàn òun ló júwe eléyìí fún wa òun ló gbé kámà wípé ní nǹkan ìyẹn da àbí kò da. ẹni mélòó ó di mẹ́ta nǹkan míì náà máa bẹ tá a bá wò ó lójú àlè mọ́mọ́ kọ́dà àbí ọ̀dà. etí èlé etí ẹ̀ tí bọ́ọ̀dà àbí ọ̀dà náà bá fọwọ́ kàn alẹ́mọ́mọ́ bọ́ọ̀dà tiẹ̀ fọwọ́ kàn. ṣùgbọ́n tá a bá dé mú bí ọ́ sámù nìyẹn òun kò mú ní àrùn ọ̀dà wọ́n náà rẹ̀ o àbẹ̀dúgbọ́lọ́dọ̀ ọlọ́run ọlọ́run tó fún wa láwọn nǹkan wọ̀nyí láti lè máa bí táwọn nǹkan mà ẹlẹ́bí ọba jẹ ìjẹkújẹ ṣùgbọ́n torí púpọ̀ òórùn kò ní jẹ́ ìjẹkújẹ ẹni tí ọ̀pọ̀ òórùn owó ti ìjẹkújẹ tẹ́ ń gbà ní ṣe àá fún òpó òórùn tó ń jẹ yìí ẹyin tó ń jẹ yìí ti bàjẹ́ èmi òpó òórùn tèmi àìpọ̀ òórùn rẹ̀ náà ló ti jẹ ọmọ ìjẹkújẹ nǹkan bí ó ti bàjẹ́ ẹ̀ lé mà ṣùgbọ́n imú ní òṣè kẹrin identify na sẹ́mù nígbà tí a bá ti gbé yàrá gbé kaná tí bá ń gbóná ọbẹ̀ yìí ń gbóná oúnjẹ tẹ̀ gbé kaná yẹn ń gbóná kéré tí a mà imú ni àwọn ń pè ní àwa ẹlẹ́ẹ̀karùn-ún òun ni ẹni kọ́dà òórùn rẹ̀ náà tún wà fani morals jáde yín léèkó òórùn rẹ̀ tún wà ó ká ah, ilé ẹjọ́ bẹ̀ kí á kí á mọ̀ wọn rí ṣùgbọ́n nígbà tó o bá fẹnu kàn án fún ara rẹ ló tú dànù pé á ah, eléyìí ọ̀dà àbẹ̀ ẹ̀kọ́ ni ó wà bẹ́ẹ̀ bóyá ta ni ọkọ̀ jù ú lè mí ni bóyá yọ̀ lọ́jà ni. àti kó ṣe pé nǹkan ti dà sí sẹ́yìn ọ̀mà ó lè ṣẹlẹ̀ mẹ́ta ní kẹrin sí lè dà sínú ọbẹ̀ ẹni mọ́tò tè gbóòórùn pé inú ọbẹ̀ lọ́wà ẹ kà máa wò ni pé ẹ ń ṣùgbọ́n ìtẹ́ ẹ̀rọ kalẹ̀ sínú gálọ́ọ̀nù yẹn bọ́ọ̀ òun ló rùn jàmá ìgbà tẹ́ ẹ bá ti tọ̀hún yẹn sẹ́nu tẹ́wà ti pé ṣe sẹ́nu lẹ́sẹ̀ kan náà lọ́wọ́ ẹ̀ka ah, eléyà ọ̀dá jàmá ìyẹn là ń pè ní àwọn ọ̀sẹ̀lẹ̀ ìní ìdọ́dọ́ ni àlùbásọ̀ láti mọ̀ ojú ni etí ni gbígbọ́ ni àṣàmọ̀ ìní ń bẹ àdámùtù ni gbígbàmú lọ́wọ́ ọwọ́ láti ẹlẹ́kẹ̀rin àṣàmù òun ni mú wa òun ni ó lẹ́yìn ẹ̀ gbọ́ ò ó níbi ìyá ìyẹn dájú ó gbogbo tó wà lára ẹ̀ pẹ̀lú tí ẹ bẹ́rẹ̀ bẹ́ẹ̀ oòrùn pẹ̀fúùmù rẹ bẹ́rẹ̀ máa mú pẹ̀fúùmù rẹ à ìwò nílé ìjọ mọ̀ dáadáa yìí mọ̀ dáadáa yìí gbégbá ọmọ àti tẹ́ ń dá tó ti ẹ̀ fáyà bá tó ẹ̀ bákan náà o bẹ́ẹ̀ bára bẹ́ẹ̀dì ní ìta bọ́bá wọ lójú olè má ra pẹ̀rẹ̀ pé gẹ̀gẹ̀ sí ṣùgbọ́n ti sẹ́nu ńgbà ọkọ̀ àwọn ilé ti bàjẹ́ èyí ló lè gbé ènìyàn náà létí rẹ̀ àwọn nǹkan wọ̀nyí nínú rẹ̀ ìyẹn tàbí ṣe ń jọ náà lára àwọn tí wọ́n bá ń tẹ̀lé ọlọ́wọ́ ní sá

lórí àánú ẹ̀yẹn lórí ìwà kúkúrú yẹn pé àwọn ò ní fi ìwà kúkúrú lẹ̀. àníbìyí sáà fura bẹ́ẹ̀ àníbìyí sáà rò pé ọ̀nà wo lòun gbà fẹ́ lórí lọ́ba tó gbogbo jọ ń sáré أنصاري إلى الله قال الحواريون نحن أنصار الله tàbí nínú yín tí ó jẹ́ alámọ̀ṣe mi níbi ẹ̀sìn tàlẹ́ni tí ó kún mi lọ lórí ìṣẹ́ lọ tàlẹ́ni náà àwọn àbá onítẹ̀síìrì wọ́n ní àǹsọ́ọ̀rù àti àwàyún àwọn wá tí àwọn mọ́rọ̀ ní sọ pé kọ́rọ̀ àwàríyún ọ̀nà àwàríyún na náà ẹ̀rọ náà ẹwọ́n ní àwọn àkọ́kọ́ àwọn jẹ́ náà àwọn ni àwàríyún àwọn sọ pé máa nà àǹsọ́rọ̀ àwọn ọmọ jẹ́ alárànṣe ẹ̀sìn àwọn ọkùnrin wọn níbi tọ́lá ẹ̀mọ́ náà bí بالله واشهد بأننا مسلمون جماعة أرأي ليس الأواريون الأولون جاء الأواريون àwọn àwọn bọ́ọ̀ ní لما èdè lárúbáwá wọ́n وني pé wà àwárí wọn lóhùn náà ni ẹni tó ṣe wípé sọ̀bíyù sọ̀bá òlè kọ́lbì wà sọ̀bá òru ó wà sọ tọ̀ ó tọ̀ ó má lọ́kàn ó má lẹ́mìí wọn wá ní yóò ní. níbi a pè wọ́n ní àbíyá òwú àwọn ẹni tí wọ́n ma lọ́kàn àwọn ẹni tí wọ́n tí wọ́n sọ wa Ìsá tí wọ́n fi tọkàntọkàn tí wọ́n fi tẹ̀lé wọ́n náà ni wọ́n pè ní àwà yóòn àwọn ni wọ́n wá dáhùn nígbẹ́ náà wípé ń sọ̀rọ̀ àwọn ó máa ṣèrántí á máa ṣàrántí bẹ́sìn á máa lọ́wọ́ níbi ìtẹ̀lé tọ́lá. Àmàlà bílá wàṣẹ́dẹ̀ bí a nílà Mùsùlùmún. Ọ̀rọ̀ yìí, wọ́n lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà lọ́jọ́ ayé wọ́n ní kàmá káàna nàbí sallallahu alaihi wasallam wọ́n ní gẹ́gẹ́ bó ti jẹ́ nílé ànábì náà sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ náà wà nù àdìsí tábà wa bí abiri fún àtìlẹ́ ìgbà wa kọ́lọ̀ kọ́ba ẹni jù wọn náà ànábì náà sọ njẹ́ náà láàyè mawasinul hajj qabla an yu'ajir. níjọ́ náà ànábì náà béèrè wípé ní tàlẹ́ni tí ó ràn án lọ́wọ́ tàlẹ́ni tá a tó jẹ́ àwárí fóun. ànábì náà sọ pé jọmọ́bẹ̀ ní ọ̀rọ̀ pápá jùlọ ó gbé eléyìí tó kíá níbi àdìsí lọ bá rí a wà jáde bin abdullahi náà na. náà sọ fún wa yìí pé lèkóle nàbí yìí àwárí wà àwárí yìí zùbẹ́yì fún ànábì ọlọ́run kọ̀ọ̀kan náà lọ́wọ́ ya àwárí tí wọ́n fún wa gẹ́gẹ́ bí àwọn tí wọ́n dá nàbì Ìsá lóhùn ṣùgbọ́n ẹgbẹ́ àwárí tèmi òun ànábìká kọ lásìkò yẹn pẹ̀lú ìṣesí ẹ̀ àti ìkẹta ànábì bẹ́ẹ̀ mú jáde. ìtàkọ̀ àbá zubairu yìí ṣùgbọ́n tí wọ́n ti kọ́ àbá zubairu ní ipò tọ́ka jù àbá àbá tìjọ bá ànábì sallallahu alaihi wasallam. ṣùgbọ́n ànábì sọ eléyìí nígbà náà fún ìṣesí àti àwọn ààyè tó wà nígbà náà lọ. àwọn ọ̀rọ̀ ayé yìí àwọn àwàríyàn àwọn táwọn gbọ́nà wípé ní nàìjíríà ẹ̀ẹ́sọ́rọ̀ mọ́ وآمنا Àrí ìmúra àkọ́kọ́ láyé ṣáájú tà náà bí ìbéèrè jẹ́rà ìpé máa tọ̀rọ̀ jùlọ yìí àwí ni àtà àbìlògbà àtà ìbámi àti àbúgbà lè jẹ kàlá àmọ́rọ́tì tani ní tí wà pẹ̀lú mi tó kùn lọ́wọ́ kì í fi rí ọ̀rọ̀ ọlọ́run ọba mi kì mú dé gbòǹgbò. Gbogbo bàá ń na kùrọ̀ ìjà pàdùmánà orí ní àwọn kùrẹ́ ìsìnkú àti wọ́n ti ń bọ̀ fún mi wọ́n ti ní lọ́wọ́ àti ẹni tó ti wọ́n bá ti ṣe. Àni àbùlẹ̀jà kàlá àni ọba lè jẹ kí n rí ọ̀rọ̀ ọlọ́run mú dé ìmọ̀fẹ́ mú dé wọ́n ní sọ̀rọ̀ bẹ́ẹ̀ àtàwọn sábàlá ànsọ́ọ̀rù tọ́lọ̀ ti yan àwọn ànsọ́ọ̀rù fún àwọn aráàlú Mẹ̀dínà. fa àwọn òkú wọn sọ̀rọ̀ òkú wọ́n á jára ilé. àwọn àwọn wọn láti ìlú Mẹ̀dínà àwọn sọ̀rọ̀ ànábì sọ̀rọ̀ wá àrè wọ̀sẹ̀là. wọ́n ti gba ọ̀rọ̀ lọ́nà ànábì wọ́n gba wáàjú lọ́nà ànábì àwọn náà tó gbé ìlú Madina wọ́n bẹ̀rẹ̀ sí fún dára ànábì ká wọ́n bẹ̀rẹ̀ sí palẹ̀ bí ànábì sallallahu alaihi wasallam títí tára ìjọ pítọ̀ àwọn kọ̀ọ̀kan náà àwọn èèyàn rẹ̀ náà wọ́n ti ń lọ òun ká ànábì tó dé ìlú ká ànábì tó lọ sí ìlú Madina àwọn kan ti lọ náà àwọn sọ́ọ́bà ká ànábì tó tó wá kíni o ká ànábì tó tó bá wọn lọ. eléyìí ni àwọn pé ọlọ́run ọba ọba àlejò ó máa ń yan àwọn ọ̀gá láti lè kún sí ọlọ́run ọ̀gá lọ́wọ́ bó ṣe wà pẹ̀lú àwọn àmọ́bí ọlá bẹ́ẹ̀ náà lọ́wọ́ pẹ̀lú àwọn àbá àti tẹ̀lé nì. Àbá kan ò lè dá gbogbo ṣẹ́ṣe ẹ̀rọ àwọn ọ̀gá ti ni. Àwọn ìyẹn làwọn àbá láti fi ṣe oríire látara kẹ́mi sallallahu alaihi wasallam àbá wa Umar ṣe oríire látara kẹ́mi sallallahu alaihi wasallam àbá wa Uthman àbá wa Ali àbá wa Abdulrahman bin Auf àtàwọn bá bẹ́ẹ̀ lọ gbogbo wọn ṣe oríire látara kẹ́mi sallallahu alaihi wasallam àti kákọ́ọ̀dù kọ́lá àdábì àdábì ní wà àwárí ẹ̀fẹ́ gbà àwárí tèmi náà nìkan ní òun náà ní ìdílé rẹ̀. eléyìí àgbẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ àdáyé ọlọ́run kọ̀ọ̀kan náà ọlọ́run àwọn àwárí wọn fún wa ìwọ́n tẹ àwárí ẹ̀yìn kéde pé orúkọ lásán iṣẹ́ ni wọ́n bẹ́ ṣe àwọn ọmọ wọn ṣe bí iṣẹ́ ọlọ́run ó ṣe jẹ́ ìrọ̀rùn sẹ́ni tó ń ṣe wọ́n sì ṣèkún lọ́wọ́ bí wọ́n ṣe fasilitéètì dọ́kítà ọgbà àwọn èèyàn ṣe lè máa gbọ́ ọ̀rọ̀ lásìkò tá a wà ní ìṣẹ̀lẹ̀ yìí oríṣiríṣi ọ̀nà làwọn èèyàn fi ṣe arúgbó àwọn ọmọ ìyá nọ́ọ̀sì nítorí pé àbá àtọ́lá dúró dédé kọ́lá ti sọ̀rọ̀ kọ́lá ti sọ̀rọ̀ mo ti máa ṣe dédé ìjà àwọn èèyàn tó sábà ní tó pọ̀ lágbára ọ̀nà kan nìyẹn bẹ́ẹ̀ náà ìrẹ́jú jẹ́ bákan náà àwọn ìnáwó kan ní tí ó fa àwọn èèyàn láti lè máa ráyè tòkó lọ́gbọ́rọ̀ lọ tó bá wọn náà ní àwọn ọ̀nà táwọn èèyàn náà lè máa fi ṣe irú iṣẹ́ táwọn àmì èèyàn wọ́n látara àkọ́kọ́ àmẹ́bí ilé wọn máa àìsẹ́ àwọn àwọn بالله واشهد بأننا مسلمون àwọn sì pa ọlọ́run ọba tó ọwọ́ ìjà àwọn tó tẹ̀lé àmẹ́rẹ́ ìsá nìyẹn o níjẹ́ wọn àná lódodo yàtọ̀ sáwọn òkúrọ̀ bèbí táwọn kan fi orúkọ yẹn jẹun lásán àwọn náà mọ̀ báwọn ti jẹun ni ẹ̀yin tí òye ni òye àwọn fúnra ara wọn ó yà wọn bẹ́ẹ̀ eléyìí ọlọ́run ọba àlejò ọlá ó ti jẹ́ ìpínlẹ̀ fún wa nínú Quran 3 wípé ní àwọn tó tẹ̀lé Jésù níjọ́ náà wọ́n sọ ń náà wípé àwọn tọ́lọ́ àwọn ọjọ́ lódodo Ìrọ̀ ìṣà واشهد بأنها مسلمات máa jẹ́rìí wa wípé kí ni o báwa náà òkèlè ní wa the anna muslimon yẹ̀rọ wa. wọ́n ara wọn náà kọ́ wọn ní kíni wọ́n ní mùsùlùmí làwọn. bẹ́ẹ̀ ni àwọn aláwọ̀ tí wọ́n tẹ̀lé Jésù ní kí wọ́n ti ra wọn lè wọ́n ní kí ni o lè àgbàbọ̀ sílé wọn bẹ́ẹ̀rì wa o kọ́nà àwọn tó ń sọ ẹgbẹ́ wọ́n bẹ́ẹ̀rì wa o dákun bẹ́ẹ̀rì wa o. wọ́n ti wá dẹ̀bi ẹnìyà mùsùlùmí o. wọ́n á lè àwọn tí wọ́n wà lè jẹ́ mẹ́kọ̀ọ́ láàmú ẹbí nìyẹn. ìsìnkú gbẹ́gbẹ́ ni kí ni wọ́n mùsùlùmí ni wọ́n. látara bẹ́ẹ̀ wọn ò dákọ́ ọkùnrin rọ́pàá náà àmàna bímọ àǹgáńtà. rọ́pàá àmàna bímọ àǹgáńtà. tọ́lú rọ́pàá náà á pè Allah, ọlọ́wọ́ bá jàmáà. ǹjẹ́ ìtọ́ka léèyàn sọ wípé ìbùnà náà ìbùnà rọ́bì ṣẹgbẹ́ ká pọ̀ náà wọ́n bá ká pé ọlọ́wọ́ ọmọ ìjọba ká pé only city ọmọ orílẹ̀ ní only city àwọn ọ̀gá ní káwọn pè ní àwọn ò pé only city tí wọ́n ń pè ẹ̀mí mímọ́ àwọn ọ̀gá wọn pè ní wọn ò pé ẹ̀mí mímọ́ wọn ò sì pé only Gabriel wọn ò pé only Michael kí wọ́n pè ní. ربنا wọ́n ọlọ́wọ́ ọba wa ọ̀mọ̀nà aláàbà ọgbọ́ ọ̀mọ̀nà bá akọ́kítà gbọ́ sí máa àǹzálítà ìgbọ́ sọ̀kalẹ̀ wọ́n tẹ̀bá ẹ̀dẹ́ rọ́dún pàǹkẹ́bì rẹ̀ واتبعنا الرسول أتتلا النبي عيسى كان ينقل tọ́wọ́ wá rí bẹ́ẹ̀ ìrẹ́ náà pàtó tó fún ọ̀rọ̀ àrí kọrúkọ wa sínú àwọn tí wọ́n gbà lódodo àwọn tí wọ́n jẹ́rìí lódodo ní ànábì wa Ìsá ẹrù ọlọ́run ni èyí sí ọlọ́run ni ibẹ̀ ni ọkọrúkọ wa sí sàádà tí wọ́n ọmọ ọlọ́run àbí sábì sọ pé kọ́lọ́hún lọ́dọ̀ àwọn táwọn tó kù lọ́lọ́. àwọn yìí dúró lórí pékeré lórí wípé ní ẹrù ọlọ́run làǹkẹ́bí wa ẹ̀yíṣà àrẹ ìṣọ́ra ni wọ́n tẹ̀lé àt. torí ìdí eléyìí àwọn àwàrí yóò ọ̀rọ̀ jáde lẹ́nu wọn nìyẹn lẹ́yìn tó sì jẹ́ sí wípé òun lọ̀rọ̀ tó sì jí múlẹ̀. gẹ́gẹ́ bó ti jẹ́ pé eléyìí náà nínú ìṣesí àwọn tí wọ́n bá nẹ́bí wa náà lè gbà. ọ̀rọ̀ tí wọ́n sọ yìí àtàwọn Ibn Abbas radiyallahu anhuma wọ́n ní fàtúnná máa gbà ìwé. wọ́n máa wọ́n ní ma má àṣà ìdí. wọ́n ní ìtumọ̀ yẹn ni wípé wọ́n sọ bá ànẹ́bẹ̀ èyí wọ́n ń sọ bọ́lá òkú ìrẹ́ náà kọ́rúkọ wa mọ́ àwọn tí wọ́n gba máa Muhammad النبي صلى الله عليه وسلم والإسناد جيد إليه لنا وني إمام صلى الله عليه هذا معنى إسناد كنت ما تقادي في الضعيف ما تقادي في صحيح torí pé ìgbà míì ó lè ní dáàbò ní báàbí sanad ó lè ní kíni ó lè ní jáàbù ní báàbí sanad èyí ń mọ̀jáàlá àwọn àfọ̀ ní mùsọ́lá àti tìǹbù tó dáàbò kó wa. wọ́n lè ka àwọn ọ̀bá ọba àlejò ọlá ó wá tẹ̀síwájú. wọ́n mẹ́kẹ́rù mẹ́kẹ́rù mọ́ wọ́n mọ́ òkè irun náà kiri. wọ́n mẹ́kẹ́rù wọ́n mẹ́kẹ́rù mọ́. والله خير الماكرين ọba yẹn wọ́n wá ń wọ́n ń bí ọba tiẹ̀ bí ìjọba ọba tiẹ̀ yé wa èyí tó pọ̀ jù nínú ètò tí wọ́n dá ẹ̀rí ọba ọba àdékọ́lá animal bani isra'il shi ma an mubigi min al-fatki da isa alayhi salam wọ́n bá dé kíta níbi wa isa wà ìràdẹ́tù òdìsú wọ́n gbèrè aburú pẹ̀lú ẹ̀ wọ́n sùn wọ́n ní lérò báwọn bẹ́ẹ̀ kàn má lẹ́yìn tó ṣe wípé wọ́n bẹ̀rẹ̀ sí ní rin ìrìn láàrin ara wọn tí wọ́n gbé ọ̀rọ̀ náà lọ sí ọ̀dọ̀ ọba ẹni tó ń jẹ́ olórí wọn gbà náà ọba yìí sì sọ náà ní wípé ọlọ́pàá nǹkan bẹ́ẹ̀ ní ta wà yìí ṣe o ó lè jẹ́ kí àwọn èèyàn gbọ́rọ̀ sí yín lẹ́nu o àwọn ẹ̀kọ́ eléyìí sì pé ó ti wà ti pẹ́ jọ̀mọ́ wa mùsùlùmí ti tù wá ń lọ èèyàn gbọ́dọ̀ jẹ́ àdàkàwárí ìsìláàmù pa kéèyàn bọ̀ wọ ẹni tó bá jẹ́ olórí kéèyàn bọ̀ wọ olórí kéèyàn palé ìsìláàmù yìí gbọ́ kéèyàn máa tako lórí ìsìláàmù kò yẹ kì í ṣe mọ́nájà àlùsùn wà jẹ́ wà. òní ló fà ló gbé pé kí wọ́n máa ń ṣe ráyọ̀tì ìsìláàmù ń sọ̀fọ́ sí ráyọ̀tì. ká ṣe kọ́ńdà bàrà jù ìsìláàmù ń sọ̀fọ́ sí ráyọ̀tì.

ẹ wá sọ́n pàmàrà yín lọ́wọ́. báwo orí ìjà ìyọnu ni nínú kíkà rẹ ti kà bọ̀ bí kí mẹ́ta ti gé dànù bẹ́ẹ̀. báwo sì ni ìjàmbá tó kà náà ọ̀ràn. ààrẹ ìgbà ìsìláàmù ń pẹ́ tó ṣe ń pẹ́ tó wọn máa lọ ẹ tó bá jẹ́ lórí. ànábì sọ́mọ́ máa wà ní ìwọ̀sọ́nà ànábì sì wà náà tó pọ̀ àlejò tí wàá lọ tọ́pọ̀ látara wípé káwọn máa gbèdé ni o káwọn máa bẹnu tó lórí kọ́lá àlejò sọ débi wípé wàyí ta àmàrọ̀ àlejò àtúntòn àtàtì kódà kó ti kẹ́rú tọ́wọ́ láti ilẹ̀ Ethiopia nígbà náà ẹrú òun lọ́ba ṣe lórí lẹ́yìn lórí àlejò mọ̀ kọtọ ọdọ wọn yóò kẹsẹ láti ẹrẹ tọwọ pa yín lókùn màtí wàá kẹ máa ti kẹ ọdún kẹrin kẹ máa kẹ máa fẹ́ bọ pẹ̀lú bàbá wa lè dojú ẹ ẹ ọ̀dọ́ náà ní káyọ̀ ti béèrè ẹ̀yẹ́ máa ṣẹ̀kọ́ tiẹ̀ fún ẹ̀tọ́ ẹ̀dá béèrè ẹ̀ máa ṣe ẹ̀ máa wá béèrè ẹ̀tọ́ ti ní lọ́dọ̀ Ọlọ́run bóun bá kọ̀ tó lè wọ̀ ọ̀sẹ̀ tọ́ yín ẹ̀yin máa wá béèrè pẹ̀lú yín lọ́dọ̀ náà ọlọ́pàá ló fi pẹ̀tọ́ nínú lọ́wọ́ rẹ̀ ẹ̀yin ọlọ́pàá ojú ìdàgbé. ìgbà bẹ́ẹ̀ lò lábala eléyìí òun ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n máa ìdí ń jẹ́ síyáàgà ọ̀rọ̀ ètò ìdarí bẹ́ẹ̀ tó ń yẹ bẹ́ẹ̀ nìkan bá jẹ́ gọ́ọ̀nà àbọ̀jẹ́ pírẹ́sẹ̀ntì kọjọ máa yá rẹ̀ ní ọ̀fẹ́ dé ìlú ọ̀farabalẹ̀ lọ́fẹ́ wàhálà lọ́fẹ́ tèmi àlàáfíà rú yálà ní stéètì ní àdúgbò bá wà lórí àfẹ́ yóò nìkan ṣe ó tọ́ yóò nìkan ṣe torí pé kíni ìtumọ̀ rẹ̀ ni wípé ń sọ fún mi kò jẹ lọ́wọ́ ìjọba àkọsẹ́ ni dídà wà lọ́wọ́ tí èmi fi o ẹni dídà wà lọ́wọ́ àyè òkì ó ní múra lọ́wọ́ lọ wọ̀ ọ̀hún ó bì jẹ olùgbọ́ ajá tẹ̀ ìjọba àtúntì ni. torí ìdí eléyìí gbogbo ẹni tó wá ti wà nípò àìrẹ́ni tó wà ń pò fún orúkọ ọba rí fún ipò yẹn sọ fún pé òun rí pé tó bá sì lágbára àti báṣẹ̀ rí àfọyọ́ dà fún ọ yóò dà fún ọ. àwọn ọkùnrin rọ̀ yìí fún ìrìnà Mẹ̀dínà pé ìkẹta tó dé ìlú Mẹ̀dínà ìtọ́sọ fún wa yìí

ọwá fi dúdú sínú ọwá tu funfun jáde ìdíjọ́ mọ̀lábìtì náà nìyẹn mọ̀lábìtì náà wọ́n sọ pé àjọ ń ṣe ní ẹ̀yìn láwa èrò ní ń pa kọ̀ọ̀bá yín ṣe ìkẹ̀kẹ́ ẹ̀ẹ́dẹ̀ àmọ́ ẹ̀rọ wọn rí àà ajọ́ ńlá ní ìrọ́ mi kọ̀ jáde kó lé ìṣẹ́jú mọ̀lábìtì nìyẹn ìṣẹ́jú mọ̀lábìtì ni àṣìláì tá à ń sọ yìí àṣìláì tá à ń sọ

a táwa rí yi, àìsà àrẹ́ ìsọ́láàtì wọ̀sọ̀lá òun ń tẹ àwọn èèyàn síbi ìtẹ̀lé tẹ̀lọ́ ọba tó sì jẹ́ gèdè àwọn àwọn rẹ̀ nígbà táwọn ọba tẹ máa gbọ́tọ̀ lọ́hùn kí ló ṣe jẹ̀ ó sì kú lẹ́yìn rẹ̀ níwọ̀nba. ọ̀rọ̀ lọ lè bá ọba à gbàsọ lára rẹ o ó ti wọ́n kẹ́ni ó ti fẹ́ máa gbàsọ lára rẹ tí wọ́n lè yẹn gbàsọ lára yẹn ìtumọ̀ rẹ̀ ni wípé àwọn tó ń túgbà yẹn tó wà pẹ̀lú yẹn wọ́n kù lẹ́yìn yẹn. kódà wọ́n ní wà yóò fárú kọ bóyá náà láti wọ́n bẹ́ẹ̀ ṣe rí yẹn ó ti ń

ìwọlé ìtún ṣe yẹn maa àlè ní Allahu akbar wọ́n bíyàn lọ́nà ìyanu kò yé wọn ó dàrú wọn lọ́wọ́ wọ́n wá lọ́ mọ ní wọn pé wọ́n ló mọ sí náà nì. àwọn yẹ̀wù àtàwọn bàbá ayé nígbà náà ìbẹ́nu àwọn tó láwọn tẹ̀lé tọ́mọ sì náà ni. Wọ́n á ti sọ́ńtò ìpé wọn máa sọ ẹgbẹ́ mi. Wọ́n ní kí wọ́n kó kọ rẹ̀. Joseph Yusuf ni wọ́n pè Joseph. Wọ́n ní Yusuf Wọ́n ní ló fún ìyá rẹ̀ Tọ́lọ̀ ti tọ́lọ̀ fún wa bí ìpé ní bẹ́sẹ̀ Ẹ para kọ̀ bọ́ rí. ولم أكن بغيا انطلقوا لجدنا àwọn tó kọ ọgbẹ lẹ́yìn láti lati tànàbì wa ìsá jẹ́ ìwà àfáà náà lẹ́yìn dídá oríṣiríṣi orúkọ náà nílẹ̀ mọ́lá láti lè fi padà wà jẹ́ wọ́n tó bá ti ń èèyàn sí kí òdodo máa retí bẹ́ẹ̀. gbogbo ìgbà wọn ni kò sí tẹ kò ní gbọ́ alábàájíbí ni tí wọ́n bá pa wà ní ẹ̀ẹ̀mọ̀ ní orí rẹ̀ ti dàrú rí tó bá ti tẹ́sí lẹ́kọ̀ọ́ tí máa ń kò ní jẹ́ wòye pé wọ́n tá ní kìí lè nù tí wọ́n ara ní ẹ̀yìn náà mọ̀ ní èyí tí wọ́n ṣe oyin ní ọpọlọ dákùn ká náà gbọ́rọ̀ wòlé ọ́ hmm? ara àwọn nǹkan tí wọ́n fi ká ní kìí méjì àwọn ẹni ọlọ́run ká ọkà ànábì náà rẹ̀ wọn ànábì ànábì ànábì náà wọ́n tó ti yà wòlé. torí ìdí eléyìí gbogbo ẹni tó bá ti dúró déédéé kò sọ́nà tí wọn ò ní gbà yálà lẹ́nu iṣẹ́ rẹ lọ́wọ́ ní máa retí ẹ̀ nídìí òwò rẹ lọ́wọ́ ní máa retí ẹ̀ pàápàá jùlọ ẹ̀jẹ̀ wà lọ́dún ìjọba abẹ́lẹ́ ọ̀gbìn yín kọ́nà kọ́nà bá wa dáàbò rẹ̀ bò yín kọ́nà kọ́nà bá wa ti sọ ọ̀rọ̀ sọ yín tó ti sọ ọ̀rọ̀ sọ ọ̀rọ̀ náà. Tọ́ba tí ó ní ẹgbẹ́ wa kówó jẹ lọ́bí ìṣúra lè ní jẹ́. Wọ́n sì máa sọ̀rọ̀ ọ̀sẹ̀ lẹ́sẹ̀ ní ojú kó bá o. Gbogbo ọ̀nà ni wọ́n máa sọ. Àdúgbọ́lá ọkọ̀ wa tó kù wa. Ṣùgbọ́n o, káwọn ọmọ wo ni o? Báwa bá dúró déédéé, òdodo náà náà mọ̀ làwa òdodo wa yẹn òun náà ní ọmọ làwa. látara bẹ́ẹ̀. wà á mẹ́kẹ́rù wà á mẹ́kẹ́rù mọ́. ọlá ni wọ́n sọ gbogbo eléyìí lórí àwọn àwọn láti lè fi ta ní ti ilé ìjà náà ìwà ìsá bí wọ́n ṣe sọ̀rọ̀ ìsá wọ́n wá sọ fún àwọn ènìyàn wa wọ́n ní kálọ̀ tẹ̀ níbi ìyá ifá wọ́n lè yí pé ní ẹni táwọn ó mú bẹ́ẹ̀ táwọn ó sì pa àti táwọn ó sì àṣẹ bó ti wà wọ́n ní ọbẹ̀ bàbá ìdílé mi bàbá àtàdì sọ́ra nìkì wọ́n ní káyọ̀ wọn wá lọ. Yẹ̀lùkọ̀ nínú ò tó táwọn ọ̀sán máa délé mi. فلما a. بمنزله وظنوا أنهم قد ظفروا به قالوا في الثانية ẹni wọn ti bá rẹ ọwọ́ ti tẹ ìdílé ẹ lọ àwọn ẹbí tẹ̀sí ìlú mọ́tàn yìí wá o kò tó bá ń kọ ọ̀rọ̀ mi kọ́. àwọn ìlú ni ní wọ́n rọ̀ láàrin wọn náà ti là à ń padà bọ̀ wá bẹ́ẹ̀ níwájú ọ̀rọ̀ náà wà wájú tá bọ̀ wá bẹ́ẹ̀. ẹ̀rí ọ̀rọ̀ àwọn àlejò ọlágbé ìlàjà náà ó gbà nílé yìí sálọ sí sọ́mọ̀. وألقى الله جبعه على رجل ní كان عنده في المنزل ọlọ́wọ́ mú ẹnìkan nínú àwọn tí wọ́n wà nínú ibi tó wà ọwọ́ ta àwọ̀ ànábìwa ìsá ọwọ́ dàbò ọwọ́ àrùkọ ànábìwa ìsá ẹni ẹ̀wò kẹyẹ náà naa bá na fọ́tò tẹ́ ẹ̀ máa rí o tẹ́ ẹ̀ ọ̀kan tẹ́ ẹ̀ ọ̀kan tẹ́ ẹ̀ kí ni kan jẹ̀bi ẹ̀ta ẹ̀ta àdìsí yìí. òun ni fọ́tò ọ̀sán tí wọ́n ń láì ẹ̀rì pé tẹ́ bá àbátò mi lọ wọ́n máa ẹ̀rì pé fọ́tò wọn ìbẹ̀rẹ̀ ọ̀kan mẹ́ta wọ́n bá fọ́tò sì o látò mi lọ máa ọ̀kan ó tó mẹ́ta ṣùgbọ́n jẹ́ àwòrán gẹ́gẹ́ ní jẹ́ náà ọlọ́run náà ń ọwọ́ fi àwòrán yẹn ọwọ́ fi wọ ọkùnrin kan lọ́rùn níjọ́ náà. Fàlámà dákàrà ìlàríkà ìtàkọ̀dú omi dúlmọ́tì lẹ́yìnì. Àwọn aláàmú nígbà tí wọ́n wọlé wọ́n pe ọkùnrin náà wọ́n lọ bá mẹ́rin nígbà ní fàákàdú ìwà àánú ìwà sọ̀dà bú. Wọ́n mú wọ́n yẹ̀yẹ́ wọ́n ti sàn má gbélé mù. Wọ́n wá tọ̀ wọ́n rárá sí í sáwó. ọwá dé ládé ẹ̀gún òun lè dá àwọn bí máa ń sọ ẹ̀dá àtúwọ̀ ó jáde ẹ̀gún ó fi rẹ̀ ààrẹ ah, àtúní ọmọ tọ́lọ̀ ń bí ah, wọ́n kọ́ ní ó fi rúbọ láti fi lè kó lọ ah, àwọn ọ̀rọ̀ ṣe ń bí

ọlọ́wọ́ bàbá àwọn tó àwọn látara ètè wọn tí wọ́n dá níjọ́ náà. ọmọ òkè irun máa kiri. ọlọ́run ọba òun ọba tó lóore jù lẹ́nu tí ìṣe kíni lẹ́nu tí máa bẹni òun ló lóore jù nínú ẹni tó mọ̀ bí wọ́n ṣe tó rọ̀ ọ̀bùrú pẹ̀lú àmẹ́bí wa ẹ̀yìn sáà. ìyẹn náà bá ní tọ́lọ́wọ́ bí ń tẹ̀lé láti lè ṣàfihàn bọ́rọ̀ tó yé ní ọ̀rọ̀ ìyá ìṣẹ́. ومطهرك من الذين كفروا وجاعل الذين اتبعوك فوق الذين كفروا إلى يوم القيامة ثم يا بابا لتنازع وإنت إذ قال الله يا عيسى ọlọ́run sọ bá nẹ́bí pé ìrẹ́ ànẹ́bí ò tún sí ń bẹ nígbà náà nígbà yẹn ọlọ́run wá ń sọ wípé ìrẹ́ ìṣá mọ̀tàwá sí máa pé ẹ̀sán mi máa pé fún ọ ìtumọ̀ ká nìyẹn bákan náà wàrọ̀ ọ̀rẹ́ òkàrí láyé máa sì di ọwá sọ́dọ̀ mi. ومطهرك من الذين kó o níbi ìwà ẹ̀gbin kó o bí ìwà ìwà àbàjẹ́ eléyìí tí ń bẹ lọ́wọ́ àwọn tani àlẹ́bí náà dàrú àwọn tó ń sá ìmoore pẹ̀lú ọlọ́. Wọ̀dọ̀ inú lẹ́nu ìlànàbàrú kẹfọ́. Pápẹ́ lọ síbẹ̀ yẹn. Àárín yìí, ó jẹ́ kí nǹkan dàrú báwọn ọ̀sán lọ́wọ́. ìyẹn làwọn ariwo kan tó kọjá lọ́dún lọ lọ́dọ̀ àwọn ọ̀sán àwọn àfà tí wọ́n pariwo tí wọ́n ń sọ lẹ́nu wọ́n jẹ́ náà náà ti kú kan tó wáyé kan tó wá sọ bẹ́ẹ̀ wá. àwọn tí àwọn àbá ìsìn fún wọn láti ń gbà náà àwọn àbá ìsìn ṣàlàyé fún wọn ń gbà náà ẹni wọ́n wọ ìwé ń gbà náà kò sí tó fà ọ̀pọ̀lọpọ̀ àwọn tó bá rí bẹ́ẹ̀ ìwé àwọn ọ̀rẹ́ńtálìsì ni wọ́n ń gbà àwọn tí wọ́n ní ìtakò tàmẹ́bì nínú tí wọ́n ní ìtakò ìlànà ọ̀pẹ̀lẹ̀ ọ̀hún lódodo tí wọ́n ní nínú. ó ti dàgbé wípé àwọn àtúmọ̀ àwọn àbá àtọ̀ lórí ẹ̀ àbá àwọn àpọ̀tádà àgbà ọ̀tọ̀ ìsìn ìní wa ìtumọ̀ àkọ́kọ́ táwọn amúwá níbi mùkàrà sí ìtàwárọ̀ ọ̀fẹ́ òkà ìlẹ́yà wọ́n ní ọgá nínú ìlẹ̀mọ̀kọ́ tí wọ́n wọ̀lẹ̀mọ̀ áfàr wọ́n ní yẹn tẹ̀sídì wọ́n bá àti ìlọrin yẹn wípé èyí tó kọ́ wá ní wípé wọ̀rọ̀ ọ̀fẹ́ òkà ọlọ́ọ̀bà àlekọ́lá lówó ó ti ọ kúrò láàrin àwọn oníwàbú tọ́jú ọkọ̀ láàrin wọn. Wàmùtọ́ ìhérò kàmínà láàpọ̀tà wá tẹ̀lé nínú túmọ̀. Tọ́jú ọkọ̀ láàrin wọn, mùtàwà sí kà yóò wá pé ẹ̀san rẹ fún ọ, wàhálà ìdààmú tí wọ́n ti dààmú rẹ̀ yìí yóò wá pé ẹ̀san yẹn fún ọ. Ẹ̀rọ tẹ̀sí ìtọ́wọlé. Kódà, ká má ṣùgbọ́n ilé ìlọ́dọ̀ kan ní àwọn máa ni pé èèyàn kú pé jọ́lọ̀ ń ni pé mo tàwa sí kà ọlọ́run ló wọ́n pa ọ́ tẹ́ wọ́n pa ọ́ tán wọ́n sì wá gbé ọwọ́ dọ̀ ọlọ́run ìyẹn làwọn ń sọ pé àná bàtà yìí sáà ti kú ṣùgbọ́n yà kò sẹ́ni padà wáyé mọ́ àwọn sọ yóò lóúnjẹ náà ṣùgbọ́n àti dáàrí sí náà wà ní jàmáà a ní sọ pé torí báwọn kan sọ wípé ànẹ́lì yìí ṣùgbọ́n ìpadà wá Ànábì Ìsá àwọn tí wọ́n bá wà wà lórí ìlànà rẹ̀ náà bá ti gbà fún Ànábì wa Muhammad àwọn lànàbì Ìsá padà ń bọ̀ wá sí kí ní padà ń bọ̀ wá sí bí ẹ̀múlẹ̀ fún wọn ibi ẹ̀ sí lórí ìlànà tèmi o. Ìrọ̀dá lórí ìlànà tèmi gbọdọ̀ gbà fún Ànábì sallallahu ẹ̀fọ́ àdéhùnmàna tèmi o tó wà pé màmẹ́lì ìfá lòun tẹ̀lé tó wà pé jésù lòun lòun gbà ní òjíṣẹ́ ọlọ́run lóòótọ́ àkọ́kọ́ lè ní náà kí èyí ọlọ́run ẹ̀rọ ọlọ́run nílé ọlọ́run sí ní náà tó kọjá. èyí tó máa mi wípé ẹ o lẹ́bí yìí lọ́kàtì ẹ̀ tọ́lọ̀ lọ́kàtì yana da nabi Muhammad sallallahu alaihi wasallam annabi ila akhir annabi tó dín dẹ́yìn. látara bẹ́ẹ̀ àwọn tẹ̀síìrì nínú ọ̀tọ́ wá kọ́dà ilé ìtọ́ pátá àti ìṣẹ̀lẹ̀ fọ́dà fọ́dà àti báyìí nínú àbáyì wọ́n ní ọmọ sọ pé mẹ̀mí dúkà máa ṣe kíni máa pa ìlú ànẹ́bì ìsá. Bàbá Muhammad bin Ishaq فتوفاه الله ثلاث ساعات من أول النهار فنلو تو ọlọ́run ní kí ọlọ́run pa ẹ̀mí rẹ̀ láàrin bí wákàtí mẹ́ta àwàkà méjì bẹ́ẹ̀ lọ àwàkà méjì bẹ́ẹ̀ lọ kọ́dà àwọn mẹ̀sọ́rá lẹ́nu tí wọn náà àwọn sọ wípé tàwọn fáwọn sábà sàáàtì tí wákàtí méje náà lọ́lọ́dún kọ́kọ́ sí nínú lọ́lọ́dún kọ́kọ́ pa kọ́lọ́dún wáyé padà àwọn àkọ́dà tó sọ wọ́n ní ta òmọ́wò tààrà mọ́ta àyà ẹjọ́ mẹ́ta náà lọ́wọ́ fi pa lábẹ́ kẹ́lìmà ìní mútàwà fún ìta náà wọ́n ní kọ́lá òtún wá ṣe jù padà wọ́n nígbà ṣe jù tán tó mọ̀rọ̀ fún àwò ilẹ̀ sókè. ṣùgbọ́n àwọn wọ́n gbogbo ọ̀rọ̀ sọ yìí ọlọ́pọ̀ náà àfà èyí tó ti bá ìtumọ̀ yẹn wọ́n pọ̀ tọ́ni alìmọ̀rọ́dù bìrì wàfáàtì àhúnà ìtumọ̀ wàfáàtì níbi ànáwùmọ̀ ni oorun ni turkwana ọ̀dà àríkẹ́ láti ọ̀fẹ́ jẹ mẹ́bẹ̀ inú sírákẹ̀lẹ̀ àní àn láyà sísì ọlọ́ni ọwọ́ lẹ́bí yàtàwà bá kọ́ńbí lẹ́yìn ọlọ́ni òun lòun kún orúnkùn yín lóru a pé àwátá lọ́pá àwátá sùn lóru táà sùn lálẹ́ tó sì tún jí wa padà lẹ́kùn tó tún jí wa padà láàárọ̀ táà kú lóòtọ́ ni tó kú lóòtọ́ ni èyí tó kú lódodo a tó kú lódodo ni ọdún àwọn èlò tó kú lódodo jí táà lọ́pẹ́ lápájá ti kú táà tó jí padà yàrá kẹlá sọ àwọn àti sùn ni ẹgbẹ́ bá sùn òun ní sí padà ìtumọ̀ rẹ̀ nìyẹn wọ́n ti sọ wípé ní wọ́n wà lẹ́bí ìyàtọ̀ wọn fún ọkọ̀. wọ́n lẹ́bí ìyàtọ̀ wọn fún ọkọ̀ ìdílé. ọlọ́run ọba ní mú òun kò yẹ lóru ọwọ́ ọba ọmọ jàrá ọkùnrin náà. òun ló sì mọ tó ń tẹ́ lẹ́sẹ̀ àwọn àṣìṣe oríṣẹ́ ń ṣe lọ́sàn-án ọwọ́ ọba yìí nílẹ̀ níta ẹ̀. torí ìdí eléyìí ọlọ́run ọba ọba àlejò ọlọ́sàn wọn nínú ayọ̀ yìí ìpèlè abọ́dọ̀ ọ̀rọ̀ kàìnà lẹ́bi nàkátàrọ̀ owó sì fọ́ lọ́dọ̀ àwọn tí wọ́n sá ìmọ̀rẹ̀ sọ́dọ̀ wọn. Wàjà ilé ìlẹ̀ ní àtẹ́bà ọ̀tàbà ọkọ̀ lọ́dọ̀ ìnàkátàrọ̀

ẹni tó bá lẹ́nu òdodo pẹ̀lú ta ẹ̀kọ́ ìkí iyèméjì ọwọ́ náà ní ẹ̀kẹ́ àti ní ìdí ní ìdá àbáǹsọ̀ tó ń wà náà lódodo ṣùgbọ́n tó bá tún padà dọ́dọ̀ àwọn èèyàn tó bá tiẹ̀ gàgà lọ béèrè béèrè wọ́n tún dá àrùn wọn lójú ṣùgbọ́n tẹ́lẹ̀ ọba mọ́ fún ọ̀nàmà eléyìí tá a sọ yìí ti tó àti tá a tún ẹni tí bá ń tẹ̀lé wa láti ṣe kóró òdodo ìgbéná ọ̀ ẹ̀sìn tó sọ jẹ́ òdodo tí ń bẹ lọ́wọ́ àtẹ́lẹ̀ yìí ẹ̀sìn ọ̀rọ̀ ọlọ́yẹ kí wọ́n tẹ̀lé lódodo lótọ́. ọ̀rọ̀ ní gbogbo ẹni tó wá tó sí bóṣe rè méjì tí nǹkan dàrú mọ́ lọ́wọ́ tí ẹ pé kò yé mi náà pé bàbá wà náà tó ń yé tí lè bẹnu. àwọn kan bẹ mọ̀ ó ti yá àwọn lódodo pé òun sì láàmù ṣùgbọ́n torí dájẹ ẹ̀rí torí tí ebi wọ́n pàdé tí wọn bá lọdọ lọ ìyẹn tí wọ́n bá jẹ́ ebi wọ́n pàdé tí wọn lè jẹ́ lọdọ lọ tí ebi pàdé lè sọ dà àwọn tí ẹnu nìyẹn àwọn sì tí àwọn pé gbọ́ náà ọlọ́ni gbogbo àwọn tó wá rí bẹ́ẹ̀ níbi ìgbà ń ṣe yèméjì lórí ẹ̀ ìlọ́jọ́ ọlọ́ni kí wọ́n kan ẹ̀bùn ọ̀dọ̀ mi Màá kọ́ gba iná kan, màá sì dájọ́ láàrin yìí. Ìlà àtẹ̀jú ìfẹ́ pẹ̀lú wọn. Níbi nǹkan tó ń ṣe yèméjì lórí ẹ̀. Ọ̀rọ̀ ni bàá máa ń lọ bí ilẹ̀ ńlá bọ̀rọ̀. Ẹ̀rọ àti wọ́n pẹ̀lú èmi ọlọ. Wọ́n ti mú mọ́dà bá Bá ṣe wọ́n

nínú pápá àwọn òṣèlú bẹ̀rẹ̀ yẹn náà ìtumọ̀ náà ní kọ́lá ọ̀la àyíkọ́ náà kó ìyẹn tó wájú alábòsí. ọlọ́ni tó wá lẹ́tà náà ti lo ààrẹ nẹ́bì eléyìí ni ìtàn tá à ń tà fún ẹ̀. nínú àwọn àmì àwọn àmì tó ti ṣẹlẹ̀ ṣáájú. àti ìrántí eléyìí tó jẹ́ ìrántí ọgbọ́n ìrántí èyí tá à ń tà fún ẹ̀ àtẹ́bì. pẹ̀lú ọ̀dà àwọn ọ̀rọ̀ nípa ọgbà àti àwọn òye wọ̀nyẹn ó sì yẹ ká mẹ́nu bà ibẹ̀ díẹ̀ tọ́lọ̀ bá jẹ́ ní ká tó di ọ̀la pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run tẹ̀síru wa lọ́la kí ìṣe ẹjọ́ ìyá ọmọ sọ́ọ̀tì àárọ̀ ni ó fi wáyé ní déédéé aago mọ́kànlá tọ́lọ̀ kó jẹ́ ká ìgbà náà lọ àti ọ àjídùn bàlá àtẹnusà lọ àti ọ àjídùn bàlá àtẹnusà mọ́. وأنتم إلى ربكم ترجعون وأنتم إلى ربكم ترجعون أقروا أدينوا ولا تجسلوا أقروا أدينوا ولا تظلموا وأنتم إلى tẹ́lẹ̀ tòlú ọmọ sábò sí ma torí pé ọjọ́ lọ́wọ́ lọ́ padà sí torí pé ọ̀dọ̀ lọ́wọ́ lọ́ padà sí. ẹ̀tẹ́lẹ̀ tòlú wá ẹ̀ sí ma وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه وسلم السلام عليكم ورحمه الله وبركاته